kọ́ríntì kìíní orí kẹjọ. ṣùgbọ́n ní ti àwọn nǹkan tí a fi rúbọ sí òrìṣà a mọ̀ pé gbogbo wa ni ó ní ìmọ̀ ìmọ̀ a máa fẹ̀ ṣùgbọ́n ìfẹ́ ní í gbéni ró bí ẹnìkan bá sì rò pé òun mọ ohun kan kò tí ì mọ̀ bí ó ti yẹ tí ì bá mọ̀ ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá fẹ́ ọlọ́run olúwa rẹ̀ ni ó di mímọ̀ fún un nítorí náà ní ti jíjẹ àwọn nǹkan tí a fi rúbọ sí òrìṣà a mọ̀ pé ohun asán ni òrìṣà ní ayé àti pé kò sí ọlọ́run mìíràn bí kò ṣe ọ̀kan ṣoṣo nítorí pé bí àwọn tí à ń pè ní ọlọ́run tilẹ̀ wà ìbáà ṣe ní ọ̀run tàbí ní ayé gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ọlọ́run ti wà àti ọ̀pọ̀ olúwa ṣùgbọ́n fún àwa ọlọ́run kan ní ń bẹ bàbá lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wá àti ti ẹni tí gbogbo wa í ṣe àti olúwa kan ṣoṣo Jésù Kristi nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà àti àwa nípasẹ̀ rẹ̀ ṣùgbọ́n ìmọ̀ yìí kò sí nínú gbogbo ènìyàn ṣùgbọ́n àwọn ẹlòmíràn tí ó ti ń bọ òrìṣà pẹ́ títí fi di ìsinsìnyí jẹ́ bí ohun tí a fi rúbọ sí òrìṣà àti ẹ̀rí ọkàn wọn tí ó ṣe àìlera sì di aláìmọ́ ṣùgbọ́n oúnjẹ kì yóò mú wa súnmọ́ Ọlọ́run nítorí pé kì í ṣe bí àwa bá jẹ ni àwa sàn jù tàbí bí àwa kò sì jẹ ni àwa burú jù ṣùgbọ́n ẹ máa kíyèsára kí òmìnira yín kí ó má ṣe di ohun ìkọsẹ̀ fún àwọn tí ó ṣe àìlera nítorí pé bí ẹnìkan bá rí tí ìwọ tí ó ní ìmọ̀ bá jókòó ti oúnjẹ ní ilé òrìṣà bí òun bá ṣe aláìlera ọkàn rẹ̀ kì yóò á dúró láti máa jẹ nǹkan wọn nì tí a fi rúbọ sí òrìṣà àti nípa ìmọ̀ rẹ ni aláìlera arákùnrin nítorí ẹni tí Kristi ṣe kú yóò fi ṣègbé ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá ń ṣẹ̀ sí àwọn arákùnrin bẹ́ẹ̀ tí ẹ ń pa ọkàn wọn tí í ṣe àìlera lára ẹ̀yin ń ṣẹ̀ sí Kristi nítorí náà bí oúnjẹ bá mú arákùnrin mi kọsẹ̀ èmi kì yóò sì jẹ ẹran mọ́ títí láé kí èmi má bàa mú arákùnrin mi kọsẹ̀.